tí ó fa sickness wọn ju ọ̀rọ̀ tèmi náà lọ but mo mọ̀ pé láìpẹ́ ohun gbogbo rí bó ṣe yẹ kó rí ẹsẹ̀ gan ni. Mm, but sir nígbà tí ọlọ́run dẹ̀ ti wá ràn yín lọ́wọ́ láti yanjú eléyìí báwo ni ti àkọ́kọ́ tí mo kọ́kọ́ discuss pẹ̀lú yín mo sá mọ̀ pé eléyìí báyìí ó le ju tọ̀hún yẹn lọ pé bóyá kẹ́ kókó ṣe papọ̀ ká yanjú gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà torí yorùbá ní tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú mo fẹ́ kẹ́ ràn lọ́wọ́ ní sà torí pé ó nídìí ẹ Mr. Tayo ó nídìí ẹ but kí wàá nídìí yẹn àti wípé ṣé orí bíbẹ́ lóògùn orí fífọ́ ni. Mr. Toyin. Hmm. Doctor, ó yé mi. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kẹ́ ẹ bá mi gbà bẹ́ẹ̀ kó dẹ̀ wà bẹ́ẹ̀. Ẹ ràn mí lọ́wọ́ ni. Ẹ Mr. Toyin, tí mi bá nísìn, ó di ìgbà kejì tí ẹ máa fi irú iṣẹ́ búburú báyìí lọ́nu. Mo dẹ̀ ti sọ fún yín pé ní ọ́fíìsì wa ń bíbá, àì kìí ṣe irú iṣẹ́ I'm sorry. You will trust. I can't do such. Uh, um, but kì í ṣe pé mo ní àwọn nǹkan tí but mo kàn. Hey, Mr. Tayo, please. Mo ti sọ fún yín pé mi ò kì í ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ níbí báyìí. Please, please, I'm sorry mi ò lè ṣe. ọgbọ́n ọmọ mi kò lè ṣeé ṣe arúgbó mi ò gbọ́dọ̀ rẹ́kùn kọ́ dà mọ́ bọ́rọ̀ sí rí mo wí fún ọ. but baba, baba ẹ ṣàánú mi ni ẹ ṣàánú mi ẹ lo gbogbo ipá àtagbára tọ́lọ́run bá fún yín kẹ́ ẹ fi ràn mí lọ́wọ́ torí wọ́n ní tí mo bá ti dọ́dọ̀ yín báyìí pé gbogbo ẹ̀ ló máa níyànjú bàbá ẹ ràn mí lọ́wọ́. wọn ò parọ́ àwọn tí wí fún ọ parọ́ èmi fágbọ̀nà ni èmi atólúgbokùn tí gbọ̀nà kankan àmọ́. Ama ọ̀rí kò sí fá tí kaniláyà bí ọ̀pẹ̀lẹ̀ tó balẹ̀ tí ọ̀yìn ẹbọ tí ò sì yìn ètùtù àbọ̀ ọ̀gbọ́. sàkátà pàrà báyìí làgbà síntọ́ torí èyí tó bá ti ṣe lọ̀ìlọ̀ì ó di kẹ̀lẹ̀bẹ̀ ni. torí bá a bá ju abẹ̀bẹ̀ sókè ń gbàgbà ebi pẹlẹbẹ náà ni ọmọ fi lélẹ̀ àbọ̀ ọ̀gbọ́ mi ọ̀kílẹ̀ o. dáàdi ó ti sú mi nǹkan kan náà ni dókítà àti bàbá Fágbọ̀nà ń sọ kò lè ṣeé ṣe kò lè ṣeé ṣe náà wọ́n ń tẹnu mọ́ bàbá Fágbọ̀nà tiẹ̀ tún sọ wípé bí a bá ju abẹ̀bẹ̀ sókè báyìí nígbà àgbà ibi pẹlẹbẹ báyìí ló máa fi lélẹ̀ dáàdi mi ò mọ kí ni mo fẹ́ ṣe ó ti sú mi. ó jẹ́ wípé bá a bá pa á pẹ́pẹ́ a ó san ẹgbẹ̀fà bá a bá sì lò bámù ẹgbẹ̀fà náà láàsán ọ̀rọ̀ mà wá tójú rú ọ. dáde ó ti rojú tán ó ti rú mi lójú tán pé o mọ nǹkan tí mo fẹ́ ṣe ó ti ń rẹ̀ mí dáde ó ti ń rẹ̀ mí o. kò burú wọ́n níbi náà tán lásán ni ẹ̀jẹ̀ tán lè kánná bí ọ̀rọ̀ bá sì kọ òkè tó ilẹ̀ ibì kan là gbé sí olè tó wá bẹ́nu ilé tó ń lé a pé kì í rẹ̀ tún kẹ̀kẹ́ ń ta Táyọ̀ a ó dìjọ dé ìlú alápàrọ̀. ó ta. ètùtù káyé forí mi fagbọ́n ètùtù káyé má forí mi fagbọ́n. ọ̀rọ̀ ń kì í ṣe àjòjì sí náà oyún tí kì í ṣe èyí tó gbọ́dọ̀ bí ẹdun lágbolé kànìké ìwọ ní orin tábà wà kọ sí gbẹ̀dú báyìí. èédòkun èmi ò mọ̀ pé ọmọ rẹ ni mọ́dé yìí ọ̀rọ̀ mú ọ̀sá sì ṣàjòjì sí wọ̀ náà ọmọ pé kò sí fátí kaniláyà bí ọ̀pẹ̀lẹ̀ tó balẹ̀ tí ọ̀yẹn bọ tí ò sì yẹn tutù. orin kí la wàá pọ̀ sí gbẹ̀du èyí bí ó ṣe ròyà. èrò ya gan-an ni mo fẹ́ kọ́ ọba nǹkan fábọ́nà mọ̀mọ́ gbà mí kójú ó tì mí ẹni ọba sáà tó ní í gbà òun náà là á sáà tọ̀. latan bọ́gi díẹ̀ ni ó latan bọ́gi àmọ́ bó bá kọ̀ lódì á pẹ́ ń kọ̀rọ̀ náà ni ó kọ ọmọ òun tí jẹ́. ṣé ìyàwó mi. ṣé kìí ṣe ìyàwó ẹ ló lóyún ni. oyún ọ̀hún sì ti tóṣù mélòó. Jùmọ̀kẹ́ lorúkọ ẹ̀ àti pé oyún ọ̀hún ti tó oṣù méje. ṣé òun náà bá yín wá àbíbò. ẹ òkúkú bá ní wá ẹbí gbèríko kan ni ó ti ń sisi olùkọ́ni òpin ọ̀sẹ̀ ni tó darí wálé. ọ̀dà á de oyún ọ̀hún máa ń ná fúngbà díẹ̀ torí ìnira rẹ̀ á máa pọ̀ díẹ̀. oyèdòkun tó bá di ọ̀run lónìí ọkàn ńlá. bàbá ẹ ní ìnira rẹ̀ máa pọ̀ àbí kílẹ̀ mí. bó ṣe rí nù àbí ẹnìkan lè máa ru oyún tó ti tó bí kí mọ́ bí kárọ̀ ọmọ ni. pékélé pékélé ẹlẹ́ṣẹ̀ jẹ gbèsè ẹlẹ́ṣẹ̀ jẹ gbèsè ta ni ó san. pékélé pékélé ẹlẹ́ṣẹ̀ jẹ gbèsè ẹlẹ́ṣẹ̀ jẹ gbèsè ẹ̀jẹ̀ ni ẹ san. Oh. <laughs> de sí tó máa ti pọ́dún kan àtòṣù mẹ́rin báyìí ó sì ti ń léjọ sí i bẹ́ẹ̀ lára ni mí ara ni mí. sorry, ah! ah! sorry now it's okay it's okay sorry. Ah! ìyá mi Àbẹ̀kẹ́ ìyá mi Àbẹ̀kẹ́. sórí sórí sórí náà. màmá sùn lọ́rùn <sighs> ojú wo lẹ́kọ̀ọ́ wọ ọmọ rẹ. mama jẹ́ ń bóyún ikú. Ah, mama jẹ́ ń bóyún ikú. náà Jùmọ̀kẹ́ Jùmọ̀kẹ́ Jùmọ̀kẹ́ lágbára lọ́wọ́ náà lágbára lọ́wọ́ náà ò ní bóyún kù lágbára lọ́wọ́ ẹlẹ́dàá mi lágbára lọ́wọ́ orí èmi àti ẹ ò ní bóyún kù tó o mọ̀ pé kò easy kò easy but ìwọ náà wo gbogbo hospital tá a ti dé lápá síbẹ̀síbẹ̀ náà orí kò ṣeé ṣe náà ni ìgbà tó yá wọn tó ní ká lọ máa fọwọ́ lé jẹ kò sí èyí tá a ṣe a gbìyànjú but kíní kan ni mo mọ̀ pé lábẹ́ bó ti kò rí láìpẹ́ láì jìnnà ohun gbogbo ó rè bó ti yẹ kó rè sorry it's okay it's okay. Ah! ṣàánú mi o. sorry sorry. aya mi aya mi kí ló tún dé báwo ló tún ṣe jẹ́. dadi n tó ń ṣe náà ni òfin lẹ inú yàrá ni mo wà èmi pẹ̀lú ẹ̀ ó dẹ̀ sọ fún mi pé òun bọ̀ ìgbà tí mo máa gbọ́ àmì kàn ẹ̀ kún ẹ̀ ló kàn mí ní mo lé bí mo ṣe jáde sí sitin rúùmù ni mo bá jùmọ̀ kẹ́tọ́ dade dáàdì kí ni mo fẹ́ ṣe sí i. Ah, aya mi pele pẹ̀lẹ́ orí kò sẹ́ni tí ń gbẹ̀bí ewúrẹ́ kò sẹ́ni tí ń gbẹ̀bí àgùntàn ewé ò ní bọ́ lára gígí ọmọ nira ò ní ni wọlé lọ kó lọ nàyìn lórí ibùsùn ẹ̀ wọlé lọ. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ sorry sorry sorry pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ sorry pẹ̀lẹ́. pẹ̀lẹ́ pẹ̀lẹ́. dáàdì dáàdì kí ni mo fẹ́ ṣe dáàdì ó ti sú mi o dáàdì ó ti sú mi o ẹ wo bọ́mọ ọlọ́mọ ti dà dáàdì ẹ dákẹ́ pọ̀ o ẹ dákẹ́ pọ̀ o ẹ wò ṣe kì í ṣe pé sí látún padà sí ọ̀dọ̀ bàbá Fágbọ́nà. Táyọ̀ iná ọ̀tán lásán ni ẹ̀jẹ̀ tán lè kaná. ọgbọ́nà àgbàtán là wọn ní bá a bá dáṣọ fọ́lẹ̀ àsìtún pa bínú òsì tán lásán ni ẹ̀jẹ̀ kúkú lè kánná ọ̀rọ̀ ìyàwó ọmọ mi mà tún ni orí ìnira ló wà lọ́wọ́lọ́wọ́ báyìí ara ọ̀rọ̀ èrò kan ọ̀rọ̀ rí òye mi o. àbí kí n lọ fẹ́ kí n tún ṣe gan. bàbá bàbá á ní bá wa wá nǹkan ṣe ọmọ yẹn inú ìrora ló wà náà ọmọ yẹn ń jẹ̀rora náà. èrè ah! òkun ṣebí òrò mọ́di ẹni ọ̀mà ìyá rẹ̀ náà ò tún ni ah! àbí kákúkú tú ọmọdé ọ̀hún ṣé kí ǹgbẹ́ẹ̀bẹ̀ délé yóò kú ti bímọ bẹ́ẹ̀ làtìyá àtọmọ wọn gbogbo wọn ó sì ti papòdà kò bá ń lọ o. hello ẹjọ ẹjọ ṣé God's Grace hospital nìyẹn ẹjọ ẹ Sofad Enterprises Okay, ah, I'm ok ẹ mo ti ń pè yín láti ẹ̀kan náà ẹjọ kéèsì yẹn wà ó díẹ̀ ǹjẹ́ ẹ dákun ẹ dákun ẹjọ ẹ ẹ ẹ dákun ẹ jẹ́ ká ambulance sin, tètè sin, bọ̀ sin, ìsìn ní ìsìn ní ìsìn ní GRA àánú kì í ṣe tálẹ́kù ọ̀dọ̀ ẹjọ ẹ ìgbóná all right ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹjọ ẹ máa bọ̀ ní sin, ni please God bless you ẹ dákun mo retí yín o ẹ ṣe. Bọ́lágadé. Yes sir. kí ló ṣẹlẹ̀ ohun ambulance ni mo gbọ́ tí mo ṣe jáde tí mo ní kan pé wá ṣé kò sí. ọ wà sà Mr. Tayo ni and it <laughs> has been taken care of àti gbé wọn lọ sílé. kí ló ṣe Tayo àti pé ṣé ilé ló yẹ kẹ́ ẹ gbé lọ ní àbọ̀ hospital. Um, sir ọ́fíìsì eh, mi ni mo wà tí wọ́n fi kọ́ mi pé nǹkan kan ṣe Mr. Tayo pàtó mo máa dọ́fíìsì wọn bá wọn lẹ̀ wọ́n ṣubú bí òkú sọ yẹn ló jẹ́ kí n call ambulance so that a máa tètè rush wọn lọ sí hospital but sir òkú díẹ̀ mẹ́rin tó ń tú nígbà tá tó dé hospital ní doctor tó confam wípé Mr. Tayo mo ti yó ni so ìyẹn lọ́jọ́ ní ká gbé wọn lọ sílé. what mo ti yó kẹ lẹ́nu iṣẹ́ ẹyin bẹẹtì bàbá bẹran wo yẹ ká bẹran wì ṣé ọtí náà ló mu yó lẹ ṣe wá gbé ambulance tẹ wá kùtù ambulance wá ń pariwo tó bẹyẹn ó rí pé serious. but sir nígbà tí mo débẹ̀ wọ́n dàbí òkú lẹ́ni sir. Will you shut up? I'm sorry, sir. Lord, prepare a query and give it to him today. Go answer Lola. Mashi, sir. Thank you, sir. wo ló sọ ọ́fíìsì rẹ di bíà palọ̀ tó o sì fẹ́ sọ ilé iṣẹ́ yìí di hòtẹ́ẹ̀lì. kò rí bẹ́ẹ̀ sà láti bí ọdún mẹ́fà sẹ́yìn tí mo ti dẹnu iléeṣẹ́ yìí mi ò gbèrò ibi sí iléeṣẹ́ yìí rí ṣùgbọ́n bí afẹ́fẹ́ bá le lálejò ó lè ya igi oko bí ìṣòro bá ga ju ẹ̀mí èèyàn lọ ẹ̀mí èèyàn lè bọ́ sí i. kí máa fi hypertension para mi ni mo ṣe ní kí máa fi ọtí pa ìrònú rẹ and kí n sì máa wò lánàá yẹn sá mi ò mu ju one and a half bottle lọ àfi bí ó ṣe dàárọ̀ yìí tí wọ́n sọ pé mo balẹ̀ jẹ́. will you shut up? ó balẹ̀ jẹ́ àbí wọ́n ló balẹ̀ jẹ́ ṣé o rí ọ́fíìsì rẹ bó ṣe rí láàárọ̀ yìí òun fi ọtí pa ìrònú rẹ tó ti bá dá táńkọ ṣé ìṣòro yẹn ti kúrò ogunlọ́gọ̀ yín afasẹ́gbòjò nìyí tó ń tara ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ lè ka ọ̀rọ̀ ọlọ́run ṣe bí wọ́n ń kà sí yín létí ní chọ́ọ̀chì abẹ́yìn ò gbọ́ tí wọ́n ń wí pé ẹlẹ́yà ni ọtí wáìnì aláriwo lọtí líle ẹni tá a bá fi tàn jẹ kò gbọ́n béèyàn bá wáá fi owó rẹ̀ rántí ọba ayé rẹ̀ jẹ́ bíi tiẹ̀ yìí a ẹni bẹ́ẹ̀ ó ní mẹ́ńtà ní tó I'm very sorry sir. Sorry for yourself. kí ni ìṣòro rẹ gangan? What is your problem? Ìyàwó mi wà nínú oyún báyìí sá. Nígbà tí a sì lọ ṣe ultrasound ní hospital ni dókítà jẹ́ kó di mímọ̀ fún wa pé ìbejì ni ìyàwó mi máa fi oyún inú rẹ̀ bí. Kí nìyẹn ní í ṣe? Bíyàwó rẹ̀ bá bí ìbejì, oríire nìyẹn náà. Oore tí ò lọ́pẹ́ ni sá ìbá sàn kí ọlọ́run má ṣe irú rẹ̀ bẹ́ẹ̀ fún wa torí pé orí ẹ̀dẹ̀ ni bí ìyàwó mi ti tóbi fún oyún lójoojúmọ́ bẹ́ẹ̀ ni ọkàn mi ń bàjẹ́ torí pé kò gbọ́dọ̀ bí. kò gbọ́dọ̀ bí kẹ̀ tọ̀wọ́n epo ni àbá ìrówó rà lẹ́vù tó wà níbi iṣẹ́ yìí bí ìyàwó rẹ̀ bá bí mẹ́rin agbára rẹ̀ ká láti tọ̀ kí ló ṣẹlẹ̀. lẹ́yìn tí oyún inú ìyàwó mi pé oṣù mẹ́fà ni bàbá mi ló wá sí ọ̀dọ̀ mi tí èyí tó jẹ́ kí ìṣẹ̀lẹ̀ kan gbogbo wọn wá sí ọ̀dọ̀ mi ṣùgbọ́n nígbà tí a ti hospital dé lọ́jọ́ kan èmi pẹ̀lú ìyàwó mi tí a sọ ohun tí a bá bọ̀ fún bàbá tó bí mi lọ́mọ nípa pé ìbejì ni ìyàwó mi ò fi oyún inú rẹ̀ bí láti ọjọ́ náà tí a ti ṣàlàyé fún bàbá mi ò wàhálà ti dé. ẹ̀ẹ́dẹ̀ jẹun díẹ̀ fúnàbọ̀ṣọ́kẹ̀lẹ̀ méjì kẹ̀tì ẹ̀bùn bí oúnjẹ yìí. dadi. dàrọ. ọgùnlé o. ah my dear. you are welcome. ẹ wo ó tiẹ̀ dábẹ́ ṣe wọlé mi. àtàrà dájú ò jẹun. níṣẹ́ mo fóúnjẹ rọ̀ wọ́n tó hàn jẹ́ mi ti wá mọ nǹkan tó ṣe wọ́n. ẹ̀yin náà dẹ́ mọ̀ pé téèyàn ò o jẹun àpẹẹrẹ kí nìyẹn àpẹẹrẹ kú ni o. dadi bàbá ṣèyí ni. rárá o o ò ṣẹ̀mí o ò ṣe nǹkan kan fún mi ṣùgbọ́n síkú ò yá ju ẹ̀sìn lọ. ikú yájú kójú èèyàn máa rí rédèrèdè lọ. adé ẹ̀ẹ́dọ́nà kí nìyẹn mi ó ti ń tó bí oṣù mélòó kan tẹ̀ ti ń pàpò dáàdì ọ̀rọ̀ yìí ò fẹ́ yé mi mọ́ anyway my dear ẹ wọlé lọ. ìyá bá mi sọ. dáàdì náà mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an ṣé èmi ni mo ṣẹ̀yìn ni àbí ìyàwó mi ẹni tó bá ṣẹ̀yìn nínú àwọn méjèèjì mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ fún mi tó bá sì ṣe pé ìṣẹ̀lẹ̀ ti ṣetán láti padà sábúlé kò ná mi ní nǹkan kan láti gbé yín padà. dáde lọ́rọ̀ bá ṣe mo fẹ́ kà sí fún mi. èyí táyọ̀ kàn ní kí ọmọ ará ìrẹsà ọmọ àrọ̀nìrógun má ti dì í kó wọn àrọ̀nì fi ṣe tipa. dáde dáde dáde. ẹ mo appreciate pé ẹ kì mí ṣùgbọ́n ẹ fi kíkì yẹn lẹ̀ nǹkan tí mo béèrè ni mo fẹ́ kẹ́ ṣàlàyé fún mi. ó sì ń tọ́jú mi gẹ́gẹ́ bí ìyàwó ọmọ ó mà tọ́jú ẹbí ó sì mà tọ́jú ọkọ ṣùgbọ́n kòkòrò tí ò jẹ́ agbádùn rẹ ti ti ọsibítù dé tó ti ṣàlàyé pé oyún ni ti ń àtijọ́ náà mi ti bàjẹ́ torí pé kò gbọdọ̀ bí. kí lẹ sọ láyé kò gbọdọ̀ bí kẹ́ni irú ọ̀rọ̀ wo nìyẹn. ẹ ẹ ẹ gẹ́gẹ́ ní tó ń nǹkan tó bá ṣẹlẹ̀ gan ok ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n mọ̀ díẹ̀ ah, kò gbọdọ̀ bí kẹ́ni dáàdì. àánú nù. èmi náà wòye pé láti ìgbà tí mo ti sọ fún yín tẹ́ ẹ ti ké àtìgbà náà lẹ ti ṣe dáadáa mọ́ nínú ilé. èyí táyọ̀ sọ ọmọ túmọ̀ àrònìrógun mọ́tìdí tí wọ́n ń pè wá. <laughs> kí lèmi fẹ́ẹ́ fi yẹn ṣe èmi ò yé gbogbo yẹn ò yé mi. sórí baba ńlá wa tó bí baba wa jagunjagun ni akínkanjú ni alágbára ni òun sì ni olórí ogun nínú ìlú nígbà náà lọ́hùn sórí bàbá wa wọn a máa pè ní jagun àrọ̀nìrógunmọ́tìdì olórí ogun ni jagunjagun yìí ó sì ní àwọn ìyàwó méjì kan ó sì ṣe é lófin fún wọn pé. Pe ẹnikẹ́ni nínú wọn ò gbọ́dọ̀ ṣépè tàbí láti sọ̀rọ̀ burúkú nínú ilé tàbí ní agbègbè nítorí agbára tó ń bẹ nínú ilé ṣùgbọ́n dèdèrìn lu etí àwọn méjèèjì. ìyáálé mi bà mí nú jẹ́ ó ní mo gbẹ́rú ìyáálé mi bà mí nú jẹ́ ó ní mo gbé yọ o kí ni wọ́n fi bàyálé jẹ́ alápò létè ìyáálé mi dàpọ̀ bòmí òtútù yìí pọ̀ o. ẹjí òbú mi kò gbàké lọ ẹjí òbú mi kò gbàké lọ ẹni tó ti bu ìyá rẹ̀ rí ẹjí òbú mi kò gbàké lọ. àgbàyà sọ̀fẹ́ sọ́fọ sẹ́mi lọ́n bá wí ìgbéyà sórí àtẹ sórí rẹ ò burú orí tiẹ̀ ló burú orí rẹ fẹ́ burú ojú ọmọ tí ó gbà ẹnu pẹlẹbẹ ẹnu pẹlẹbẹ sẹmi náà bá wí. a dà fún ọ. ọ̀fọ̀dọ̀ ṣe ọ̀fọ̀dọ̀ mi ọ̀fọ̀dọ̀ ṣe ọlọ́gbọ́n kò lè dà fún ọ. kò lè dà fún ọ. àti wà tí wà á yẹ kò lè dà fún ọ. adéníhun adéníhun bá a bá ní àdín ní kékeré ọ̀gbọ́n ewu ní ti àdàgbà mọ́ dànù tí a sì mọ̀ pé èèyàn gbọ́dọ̀ sí pé inú ilé torí gbẹtugbẹtu àtolúgbò tí ń bẹ́nu lé tẹ̀sí mọ̀ pé tẹ́ ẹ bá wí ni wọ́n gbọ́ bólẹ̀ fẹ́ máa wá nǹkan ètùtù lọ bólẹ̀ fẹ́ máa wá lọ ẹ sì mọ̀ pé ń lówó lọ́wọ́ èmi kànìkẹ́ tó torí òkè kò gbẹ́ tí wọ́n bá bí mi pé bo lọ́bọ́ sí màá níbi tọ́bọ́ sí ni ọ̀tẹ́ mi lọ́rùn tẹ́ ẹ bá dénú ó bí mi wọ́n sọ orí yín kalẹ̀ lọ́kọ̀ọ̀kan ètùtù ní sì fi ń ṣe ayé gàyín láyé yìí. tútù ní àròní máa fi káàdì ègún àti èpè tí ẹnikẹ́ni bá ṣe nínú ilé rẹ̀ ló fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀. nǹkan túbà ó tù sẹ́ nínú ilé àti nínú ìlú. ìpè ogun tó dé. àròní tún lọ sójú ogun ọkẹrù ọkẹrù ó arẹwà ọmọbìnrin kan ó tún mú wálé láti fi ṣìkẹta àwọn ìyàwó nínú ilé. láìpẹ́ láì jìnnà ìyàwó kékeré lóyún oyún oṣù mẹ́fà sí méje ní ìpín ogun míì tó dé akíkanjú ogun tó lọ sójú ogun. agola afiyo. agola afiyo. ẹ̀lẹ́ o arákùnrin ṣé kò sí o. kò sí láti ìlódò ni mo ti wá kábíyèsí ọba wa ni wọ́n ní kí n gbé kinní fún bàbá. Hmm, ẹ máa lọ àbí ọfẹ́ dúró gbèsè ni. rárá o wọ́n kàn ní gbé fún wọn ni. ọ̀dà òkì bàbá ọ̀dà làbọ̀ o. kábíyèsí o. ẹ ṣeun. èmi ni mo ránṣẹ́ pè yín mo rí oúnṣẹ́ kan gbà láti lódò dongari ọ̀tún ọgbà. kábíyèsí ṣé adélábù láti lòdò náà ló gbé iṣẹ́ ìrìnsẹ́. bẹ́ẹ̀ ni ah, ah. kíní yìí ò yé mi sí ah, ó ta kókó díjú díẹ̀ idà ní àgbáàrin ni ewé kókó sì ní ọ̀rọ̀ yìí ọ̀ làtàbọ̀gì kábíyèsí ó di kókó díẹ̀. kò yé mi sí eh, èèṣà òye ọ̀tún ọgbà ọ̀yẹ̀ kìíní ìwò. ẹ gbọ́dọ̀. kí ni èmi máa ń pa eyín o. o gbé fún ìyálòde. àbọ̀ ìyálòde. kí n mọ̀ mọ̀ ń pa ẹ̀ ibẹ̀ mọ̀ pọ́bìnrin lèmi ẹgbẹ́ fẹ́lẹ́mọ̀nà. ẹlẹ́mọ̀nà. Mm ọ̀rọ̀ náà kàn. ẹ ṣeun. àbíyèsí. mo ń jí ọ. lóòótọ́ kínní ọ̀hún rújú díẹ̀ ṣùgbọ́n àrokò ńlá ni adélábù paránṣẹ́ sí àì gbogbo wa la mọṣẹ́ tí idà ṣe bẹ́ẹ̀ sì ni àgbáàrín ní yorùbá bọ̀ wọ́n ní àjàtúká ní tàgbáàrín. Hmm, òkú ọgbọ́n. níbi ó ti wá lọ́dí òkò tó ni pé ewé kókó ni yorùbá nígbẹ̀dẹ̀ ní rọ kókò lábàtà àbíyèsí. ṣé báwo àtàwọn lódò ńlá ń jà sáà lálẹ́ bẹ́ẹ̀ mọ̀ ni. bẹ́ẹ̀ iṣẹ́ ogun ló rán sí a. Ah, iṣẹ́ ogun. ń làárọ̀ kò tọ́ pa ránṣẹ́ sí àyè. pé tá a bá ti kọ̀ tá a gbẹ́sẹ̀ kúò lórí àlà alẹ́hùn ká múra ogun. ẹni idà àti àgbáàrin. ọwọ́ á tá a bá ti fẹ́ ogun mọ́ ká gbẹ́sẹ̀ kúò ń bẹ̀ ìyẹn ni tewé kókó. Ah! kábíyèsí o èmi adáná ogun fún níyá kábíyèsí o èmi akọ àmọ̀tẹ́kùn abùrìjà ará lódò fìjà lọ mí. kábíyèsí ẹ̀jẹ̀bùrẹ́. ẹ̀jẹ̀bùrẹ́ o. ha ha ha ha ha ìpọ̀nrí ajá kan ò gbọ́dọ̀ kẹ́kùn mọ́ bùbá ọ̀tún. ẹ ṣe sùúrù. ó ṣe wọ̀. kábíyèsí. ọ̀tún. kábíyèsí. lọ pe jagun mi á. ẹ jèbúrẹ́ o bàbá. ẹ jèbúrẹ́ o bàbá. ẹ o. mo là ti kéré ìgbà kò jẹ́ mi náà lórí adágún kábíyèsí mo tẹ́ ń odò mẹ́. ará lódò fìjà lọ mí adélábù ránṣẹ́ ogun sí mi àrokòrè o tọ́pa sí mi. <laughs> kábíyèsí àìpọ́mọdé ọmọdé tẹ́ ẹ tó bá ti lè dánú gbogbo èmi àrònírògùn mọ́tìdí lákọ ni mo wà báyìí bí ìbọn wọ́n ní kẹ́nìké torí ó kankan gbẹ́ tí wọ́n bá bi mí pé torí kíni màá níbi tọ́bọ́ sí ni ọ̀tẹ́ ńlọ́rùn àwọn aráàlú lódò wọ́n ti kàn jẹ̀gbọ́n àmọ́ o àròní ọ̀wálé òní kò yí òsinmi ogun lọ ẹ bá mi ránṣẹ́ sí aládùúgbò ẹ̀gbá kí wọ́n múra ogun. ikú wa àjọkú awéwò àjọgbà kábíyèsí àjọlọsógun ni ẹ ṣàdúrà mi. tó bá rí bẹ́ẹ̀ ọ̀yá mú ìdán fún mi. jagun kábíyèsí. ọ̀yá gbà mo sígun fún yín lónìí ẹ lọ re ẹ bọ re. àṣẹ. fófó ládìẹ tó ko èèmọ bọ o. àṣẹ. ìkọ́ èsì ìkéjò lẹ́sẹ̀. àṣẹ. àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ sí ìyún ẹnu. àṣẹ. ah. ọmọ akọlògìdán bí mo rí yín ní ó dìgbà o. Ah, ẹ ṣàánú mi ẹ mọ bọ ẹ wọlé ah. Ah, ẹ̀yin mi o. pẹ̀lẹ́ aya mi òkú àrùsọ. elédùn ọba wa wò ó Adébáyọ̀ Adébárí lọ́lọ́run ó pè fún bàbá pẹ̀lẹ́. Ah, ayọ̀ abara tíntín èjìrí ara àsokùn ẹdúnjọ bí agbórí igi réje ah, wọ́n sì ṣẹ̀kẹ́ gbẹ̀mùgbẹ̀mù. ẹ ṣeun ìyá mi mo ní tẹ́ bá ti wẹ àwọn ọmọ tán kémi náà wá jóra kí eegun mi bàa lè tètè le. Ah, èèwọ̀. Ah! èèwọ̀ bíi ti bó o. ẹnikẹ́ni tó bá ti bí èjì rẹ̀ nínú ilé àwọn ọkọ wa ń bí wọn ò gbọ́dọ̀ wẹ àwọn ọmọ bẹ́ẹ̀ ni yóò gbọ́dọ̀ jóra títí ọjọ́ mẹ́ta ó fi pé tá a sọ̀rọ̀ ó lé kódà wọn ò gbọ́dọ̀ fáwọn ọmọ ńlọ́yàn mú omi àwòyè ilá àmọ́ fún wọn àgbo àwòyè tọjọ́ mẹ́ta yìí pé. fún odidi ọjọ́ mẹ́ta. bẹ́ẹ̀ ni àtẹ̀lé wọn pẹ̀lú sígbọ́dọ̀ máa jẹ tíjọ́ mẹ́ta ó fi pé. kódà ẹnikẹ́ni ò gbọ́dọ̀ wá ṣe báríkà títí a fi parí orò olé tọjọ́ mẹ́ta ó pè. ó túmọ̀ sí pé wọn ò gbọ́dọ̀ gbọ́ nílé ọ̀kan òun ó sì gbọ́dọ̀ jáde kúrò ní ilé yìí tíjọ́ mẹ́ta ó fi pé tá a parí gbogbo orò olé. Hmm, èyí táyọ̀ ayé nẹ́ka ayé dúró paramọ́lẹ̀ àti àkekèé lọ́mọ aráyé èyí ìyàwó kékeré yìí tá à ń pè ní àdìkà ó kúkú bímọ. ṣùgbọ́n torí pé inú àwọn ìyáálé méjèèjì tíyàwó bá mú un lé ó dùn wọn ò sì tọ́jú àwọn ọmọ méjèèjì wọn ò wẹ̀ wọ́n wọn ò sì ṣètọ́jú ìyá ọmọ ṣe mọ̀ wípé bí afẹ́fẹ́ bá le lálejò igi oko lè ya àwọn ọmọ méjèèjì rèwàlẹ̀ àṣà omi ló dànù agbè ọ̀fọ́ kóòsù òkè ò pèsè àwọn ẹlẹ́mìí gúngùn mi ìyá ẹ rí ọmọ burúkú làwọn ọmọ yìí o wọn ò tiẹ̀ wá dúró parí oró ilé tí wọ́n fi padà kírú wọn yá ọmọ yàdọ̀ wa mọ́. ebójú tí ọba ni dalẹ kèé tààrọ ṣe pin eléré náà mọ wọn fẹẹ dúró tẹ́lẹ̀. Ah. yé ẹ dákun ìyá ẹ ṣàánú mi ara ni mi ẹ jọ̀ra fún mi. Ah, àwọn ọmọ kúkú ti kú ṣebí torí àwọn ọmọ náà là á ṣe ń sọ̀rọ̀ lé bàbá sàlẹ̀ pepo mọ́ á sàlẹ̀ fẹ̀yìn fẹ́ lẹ́yìn ẹ ṣàánú mi ara ni mi. èèwọ̀ ọjọ́ mẹ́ta gbọ́dọ̀ pé tá a parí gbogbo rọlé kó o tó jóra. ẹ dákun. ẹ ní ó lé o sálàáfíà ni o kí ló dé kò sí ìyanu màmá èmi ló ṣẹlẹ̀ kò sí nǹkan kan. ìyanu wà. ìyanu kí ni màmá kò sí jàre. jọ́ sọ̀rọ̀ àbí ṣé wọn á máa pohùn mágógó lẹ́nu ni. irú àárẹ̀ wo lọ́dọ̀ ọgbọ́n lẹ̀. ìgbà wo lèyí ti dé. màmá àtàná ni mo ti bímọ ìbejì ni mo bí. ó kú oríire. àmọ́ ọmọ ìyá mi ò gbẹ̀bí fún mi. n ò sì wé àwọn ọmọ títí àwọn ọmọ náà fi kú. wọ́n ní à ń sọ̀rọ̀ olé ni ìyá ìsánú mi. adé ni òun. àjíní ṣé bó ṣe rí nù. rárá o màmá ṣé bí òròlé lásán la ní kó o ṣe àbí. Hmm. gbẹ̀rù ẹ̀ lọ́wọ́ sán ẹni ibi ni yí èèyàn ẹ mà dájú o ẹ pa àwọn ẹdun ẹ pèjìrí ara àsokùn. ẹ̀dùngbórí igi réje. àmọ́ ẹni ọba pagúnnugún irú òun èka dún o ẹni bá pa kàlàmọ̀gbò irú òun èka sùn ẹni bá pa kátákátá irú òun èka dún mẹ́ta. ẹ sì dòró ẹ̀pọ̀ mẹ́ẹ̀yẹ ẹ̀ẹ́dọ́ mẹ́ẹ̀yẹ ọ́ dàgbà wo ta ló gbọ́ sọ̀rọ̀ yìí. kò sẹ́nì kankan wọ́n ní mọ́ sọ fẹ́nì kankan títí ọjọ́ mẹ́ta ó fi pé. adé ni hun àjí ní tébà àti sẹ̀yìn nu ah! wo irọ́ ni wọ́n pa fún ọ ọ̀rọ̀ olè kankan ò sí ìkà làwọn eléyìí ìkà ni wọ́n ọ̀dájú lásánlásán ni wọ́n jẹ́. ẹgbẹ́ ẹ̀yin ìyá mi ṣé lóòótọ́ ni. ẹ ṣèyí tán. sọnù ilé ọ̀gbàlọ̀ ládùúrú bí mo ṣe ṣe fún yín tó ah, ah. ẹ tún fìgbóná ra ah, ẹ fi ṣe mí ń kà. ẹ gbọ́ o. Kò sí ẹni tí yóò bí ẹdun àbí yè nínú ilé yìí mọ́. Ó ti dèèwọ̀. Ọ́ọ̀! Ah, Yé! Orí mi o. Hmm. Ẹnikẹ́ni tó bá wá gbìyànjú àti bí ìbejì, àtìyá àtọmọ wọ́n lọ bá elédùà lálejò ni. ọ̀gẹ̀dẹ̀ kan yìí so lẹ́ẹ̀mejì àsokú ni tolú òkìtì aṣọ sẹ́yìn ni tẹ̀tẹ̀rẹ̀gún ṣèṣo kò sí ẹni tí ó bí ẹdun àbíyè nínú ilé yìí mọ́. Adika. Ah. Adika. Adika. Sọ́tàn yín. Ẹ ẹ̀ ráyè yín lóde báyìí. Adika. Ìyá wọn náà papòdà. Bí Adika ṣe kú nù ìlú òrọ́gbó. Ilé ìjagungun òtòrò. Inú èyí nìlú wà tí aládùn ẹ̀gbá fi dé jagun àrọ̀ ni òde o ṣe é mọ̀ wípé mọ̀jà mọ̀sá là á mọ kankan ju ọdẹ ọdẹ tó bá mọ̀jà tí ó mọ̀sá irú wọn ní bógun lọ jagun àrọ̀ ní rèwàlẹ̀ àṣà. kábíyèsí o ah oníbùdó ẹ̀gbá. afàdórùgùdù dáwọn lẹ́kùn à ń ṣe kọ́ńdúkọ́ńdú ẹkùn bọ́kẹ̀ ń bẹ̀rẹ̀ bí ìjà káàbọ̀ kúrìn àrọ̀nìrógun kàbíyèsí ẹ mọ́ kú àfẹ̀bòjó kú ẹnu sàǹsọ̀fọ̀ ọ̀pá láńbọ̀ tí òyìnbó fọ́ onígbàǹsọ orí sọ kẹ́tẹ́kẹ́tẹ́ kú ìsópin kábíyèsí hmm. àtàǹpàkò sí lọ́mọ ọwọ́dì lágbà hmm. kábíyèsí èṣù ó pàdídà wọ́n wà nílé ajá kábíyèsí ibi àfojúsí ọ̀nà gbábẹ́ lọ́wọ́ hmm. omi tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu kábíyèsí ogun lé hmm. ẹ̀sọ́ ò pera wọn lórúkọ kábíyèsí jagun ti bógun lọ. Ah! sàǹgbà fọ́ àrọ̀nìrógun mọ́tìdí lọ kànìké tó torí ó kan kùngbẹ́ jagunjagun nílé jagunjagun lóko aládùn ẹ̀gbá ìlú ọ̀rọ̀ gbọmọ nǹkan ò rí bó ti yẹ kó rí mọ́ láti ìgbà tí ìyàwó kékeré jagun tó ti bíbejì tí àwọn kọ̀lọ̀ràn sí orogún rẹ̀ tí wọ́n pàyà àtọmọ àtìgbà yìí ní nǹkan ò ti rọgbọ mọ́ náà lù ẹyẹ òkè bí ẹyẹ mọ́ eku ọdún bí eku mọ́ ìlú ọ̀rọ̀ gbọ́. Hmm jagun gbógun lọ àdìká náà tó kú tòun tọmọ méjì. kábíyèsí kò ní í bàjẹ́ lórí yín ètùtù láṣẹ ìlú òròjú ìlú ó sì ráàyè kábíyèsí ètùtù láàṣẹ ẹ fọkàn balẹ̀. aládùn ìgbà ṣètùtù nítòótọ́ ìlú túbà ó sì túṣe ṣùgbọ́n ta ló máa rú ètùtù tí jagun àrọ̀ní fi tú agbára rẹ̀ lójú. kò sí kò sí ẹni tó mọ ètùtù arọ́bí tàbí arọ́ èpè tí àwọn bá fi tú àwọn agbára jagun lójú àìmọye àwọn babaláwo àti ọ̀dọ̀ àwọn oníṣègùn èyí tá a dé síbẹ̀síbẹ̀ náà orí pé kò sí ọ̀nà àbáyọ òun náà ni a tún lọ sọ́dọ̀ dókítà fún D&C dókítà náà tún ní tí a bá gbìyànjú láti ṣẹ́ oyún yìí pé ikú ló máa já sí ṣé ògòdò tí ó bá fi ní sẹ̀sìn kóńgò ìmúni ti sọ ni ta ló wá mọ agbára ta ló wá mọ ètùtù tí a bá fi tu àwọn ọmọlẹ̀ lójú. ó ga o. Ayọ̀ èmi ò mọ ètùtù kankan bẹ́ẹ̀ sì ni wọn ò máa rọ́ ìpè ṣùgbọ́n mo mọ ẹni tó mọ ètùtù ńlá bí ọba ní kọ kájọ débẹ̀. sá kí ni eégún mi ń ṣe tí ó lè fàárọ̀ jò bí ó bá ti yá yín ó ti yá mi sí. ok bá mi ké sí olóyè. ẹ̀wọ̀n là á ṣe ayé rújú ẹ̀wọ̀n là mú ṣe ìgbà ìtọ́jú wa ọjọ́ olúwa ní kákí adúpẹ́ gan ni sà ọ̀gá mi náà ní kìnkìn. oh director that's nice ẹgbẹ̀lẹ́kùn ọjọ́ ti sọ ìwìtì yà kí a tó tẹ̀síwájú. mo fẹ́ béèrè ǹjẹ́ owó ń gbàgbọ́ pé ọlọ́run lè ṣe. bẹ́ẹ̀ni àgbàgbọ́ àgbàgbọ́ àgbàgbọ́ pé kò sí ohun tí ọlọ́run ò lè ṣe. madam ṣé ẹ gbàgbọ́ pé agbára ọlọ́run kà. bẹ́ẹ̀ni mo gbàgbọ́. bàbá jí ẹ gbàgbọ́ pé ọlọ́run lè ṣe é tòótọ́. èmi ní ìbéèrè kan. dádì dádì irú ìbéèrè wo lẹ ní pásítọ̀ wọn à ní ìbéèrè ẹ máa bọ́rọ̀ yín lọ. rárá Táyọ̀ ẹ jẹ́ kí dádì béèrè ìbéèrè wọn ẹ tó tẹ̀sán jù ṣẹ́gbọ́ dádì ẹ béèrè ìbéèrè yín. ẹ ṣé pásítọ̀ mo wo òye pé kò sí àsokọ́ tàbí àsorọ̀ nígbà tí a wọnú ilé àbí ibi ìkọ́nilé agbára yín ni. àti wípé kí ni àwọn nǹkan ètùtù tá a rà torí mo mọ̀ wípé ètùtù tá a ṣe yìí ètùtù ńlá ni. ẹ ṣé bàbá ṣe rí i ibi tí èèyàn méjì tàbí mẹ́ta bá ti péjọ lórúkọ rẹ̀ ibẹ̀ náà nílé alágbára ọlọ́run ti wà àti pé nípa ti ètùtù tẹ́ ẹ béèrè yẹn sà èmi náà mọ ètùtù kankan ṣùgbọ́n mo mọ ẹnìkan tó fi yára rẹ̀ sí gbogbo ètùtù pátápátá òun ló wá sọ pé kí a má ṣe rú ẹbọ tàbí ṣe ètùtù kankan mọ́ òun náà lẹni mò ń sàlẹ̀ fún látẹ̀ẹ̀kan Jésù Kristi ọmọ ọlọ́run alààyè pásítọ̀ a ti rìn jìnnà gan kódà a ti dọ́dọ̀ fagbọ́nà olúgbokùn tí gbọ́nà kankan ọmọ eégún jọbí tó fi gbogbo ilé rẹ̀ láti ti fi to gbogbo oògùn sí. a ní kí ni ètùtù tá a sì lórí ọ̀rọ̀ yìí ó ní kò lè tutù ó ní lórí ọ̀rọ̀ oyún yìí ó ní kò lè bí. Ah! kò ní bí kíni bàbá gbogbo ègún tàbí èpè èyí tí a ti lè yúwárẹ́ láti gba ìwàsẹ̀ wá gbogbo ẹ̀ pátápátá jésù kristi bàjọ́ lórí igi àgbélébù jésù kristi yìí gan ó ní ètùtù ńlá. kò sí ètùtù kan bí kan mọ́ jésù kristi náà lè tù náà mr tayo ẹ gbé ìyàwó yín lọ sí hospital báyìí kí ẹ wá pàdé mi fún àdúrà. Eh, pásítọ̀ ebi ẹni tí ọmọ bá mú ní agbére ọsibítù ni ọmọ ò mú un dépòdépò pé àbí yóò bímọ. bàbá ẹsẹ àti ìgbàgbọ́ nìkan oníṣègùn ńlá yóò ṣe gbogbo ẹ̀ pátápátá bẹ́ẹ̀ni ẹ gbàgbọ́ ni yóò ṣe. jésù olúwa wa jésù kristi olúwa wa. Amen. Man, de got corny. ológun lolúwa ológun lolúwa jagun ṣẹ́gun ní orúkọ rẹ̀ ológun lolúwa ológun ní ológun lolúwa ológun lolúwa jagun ṣẹ́gun ní orúkọ rẹ̀ ológun ológun ní ológun lolúwa ológun lolúwa jagun ṣẹ́gun ṣẹ́gun ní orúkọ rẹ̀ ológun lolúwa. jagun ṣẹ́gun ní orúkọ rẹ̀ ológun lolúwa. jagun ṣẹ́gun ní orúkọ rẹ̀ ológun lolúwa. akọ ìgbé nípa ẹ̀jẹ̀ rẹ̀ ni àdáwọláre àti pé nípa ẹ̀jẹ̀ rẹ̀ la wá lọ́wọ́ ègún àti èpè gbogbo tó rí bẹ́ẹ̀ gbogbo agbára gbogbo ègún gbogbo èpè tó ń bá ìdílé kànìkéjà ó kéde lórúkọ jésù kristi ẹgbiná sọnà ẹgbiná sọnà ẹgbiná ẹgbiná ẹgbiná ẹgbiná lórúkọ jésù kristi ẹgbiná sọnà yes lord ẹgbiná sọnà lórúkọ jésù kristi ẹgbiná sọnà yes lord gbogbo agbára tí ó di oyún inú arábìnrin jùmọ̀kẹ́ nítorí akọ́pẹ́ ó de ìgbèkùn nígbèkùn ó sì fi ẹ̀bùn ọ̀fẹ́ fún àwa tí í ṣe ọmọ rẹ̀ mm. tó bá rí bẹ́ẹ̀ lórúkọ jésù kristi ẹ̀yin agbára tó di oyún gbogbo ẹ̀yin agbára tí ẹ dá lórúkọ jésù kristi ọ̀yà ẹ̀jẹ̀ sọ̀nà lórúkọ jésù kristi ọ̀yà ẹ̀jẹ̀ sọ̀nà ẹ̀jẹ̀ sọ̀nà ẹ̀jẹ̀ sọ̀nà ẹ̀jẹ̀ sọ̀nà mo kéde ẹ̀jẹ̀ sọ̀nà àní ẹ̀jẹ̀ sọ̀nà mo kéde sẹ̀ lórúkọ jésù kristi ọyá ẹja sọnù sẹ ẹja sọnù gbogbo èèyàn gbára tí ẹ di ọmọ tí ẹ sọ pé kò ní wá sáyé mo kéde gẹ́gẹ́ bí àyànfi ọlọ́run gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run gbàgbọ́ pé lórúkọ jésù kristi tí ẹja sọnù ìdarí mo kiri ẹja sọnù lórúkọ jésù kristi ọyá ọmọ tí a ti tọ́ bí wọ́n sáyé ọyá wọ́n sáyé kẹ́kẹ́ lórúkọ jésù kristi ọyá ẹja sọnù ẹ̀yin ìgbèkùn ẹ̀yin ìdè lórúkọ jésù ẹ̀yin abàgògò kéde lórúkọ jésù kristi ẹgbẹ́dá ọyẹ jésù lórúkọ jésù kristi. kí ló ṣe ìyàwó mi. kí ló ṣe ìyàwó mi. kó bẹ́ẹ̀ lórúkọ jésù. pé ìyàwó mi bímọ. kógun lórúkọ jésù. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. praise God. hallelujah. pastor ìyàwó mi ti bímọ. hallelujah olúwa dára olúwa dára olúwa dára ó dára olúwa dára ó dára olúwa dára ó dára olúwa dára. Bàtáyọ̀, wọ́n ti jáde. Ẹ kó rire. Bọ́dá. Yóò dára fún yẹn sórí rẹ o. Bàbá, ẹ ṣe congratulations o. congratulations kò kárí. Bọ́dá, ẹ ṣe oríire. Ẹ pẹ̀lẹ́. Màá bá yín sílé. Ọ̀pọ̀ yín lé. Ẹ bá fún wọn lọ́yọ̀ kó fún wọn pa o. Ẹ má fún wọn ní fún mi. Bọ́dá bọ̀. Ẹ ṣe o. Àbáyé ní jẹ́ kọ́. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. aleluya. pásítọ̀ bàbá. bẹ́ẹ̀ ni ohun tí ò ṣẹlẹ̀ rí ló ṣẹlẹ̀ lágbolé wa kéèyàn olóyún kó sì bíbejì kò ṣẹlẹ̀ rí ká fojú ríyà ká fojú rí àwọn ọmọ láì gbẹ́bọ láì ṣètùtù kankan kò sí àfiwé rẹ̀ irú ọlọ́run yìí a jẹ́ pé kò sí lọ́run àti ní ayé. bẹ́ẹ̀ ni bàbá. ògo ni fún orúkọ rẹ̀ lóòótọ́. <laughs> bẹ́ẹ̀ ni bàbá ògo yẹ ọlọ́run wa ní tòótọ́ kò sí aláfijọ rẹ̀ láyé àti lọ́run kódà kò sí aláfiwé rẹ̀ ǹjẹ́ o jẹ́ mọ̀ gbogbo ohun tí wọ́n sọ pé kò ṣeé ṣe inú ayé rẹ̀ ó lè ṣeé ṣe àwọn ìṣẹ̀lẹ̀ ìyanu tí ò ṣẹlẹ̀ inú ilé rí ó lè ṣe ìláyè rẹ̀ bí o bá gbàgbọ́ nìkan. lónìí wàá rí ògo ọlọ́run ṣá gbàgbọ́ nìkan. Uh, good. Ah, ètùtù, eh, eh, eh, ètùtù, ètùtù, kẹ́tùtù, eh. àti ra mi padà Jésù ló san gbèsè lórí kíkà fàrí ó kú nítorí mi.